ومن يضلل فلا جماعة له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته Sunday Ahad 24 oṣù rọ́jà oṣù keje 1437 hijra. Àlàyé ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ ní ìjẹjọ́ ọdá lé rí wòlíì mọ́tẹ̀lẹ̀ wáyé ta ni wòlíì. nínú àlàyé tí a ṣe ní ìjẹjọ àfihàn ilẹ̀ wípé kẹ́límà wòlíì ṣáàtù láti inú èdè lárúbáwá tí í ṣe wàlíyù. ìtumọ̀ sí wàlíyù ní nínú èdè lárúbáwá òun náà sì ni alásùnmọ́ ọ̀rẹ́ aláàbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nínú àwọn ìtumọ̀ wọ̀nyí ọ̀wọ́ ilé tí ẹ̀dà ló ń gbà bẹ̀ tí aláṣẹ àti ti wà ní ìlú sí ọ̀dọ̀ àlọ́ kò lè tayọ ọ̀rẹ́ ọlọ́wọ́ aláàtúmọ̀ ọlọ́wọ́ ẹ̀dá kò lè jẹ́ aláàbò ọlọ́wọ́. Àmọ́ àlọ́ bàbá náà wà dáadáa. ròyìn pẹ̀lú pé ó jẹ́ ọ̀rẹ́ àwọn ẹrúsìn rẹ̀ aláṣùmọ́ àwọn ẹrúsìn rẹ̀ aláàbò olùṣọ́ àwọn ẹrúsìn rẹ̀. lẹ́yìn náà làwa wo ta ni ó kúọ́lífà láti jẹ́ wòlíì wàlíì yorùbá láti inú àlùkòrò áàrùn a mú àwọn àyà wà ní nínú súrà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan nínú súrà wí àbáàrùn tí ìgbà tí ó sè ilẹ̀ ni aláàbò sọ pé àwọn ọ̀ṣẹ́gbọ́ wọn kì í ti wòlíì òun ẹnìkan ò sì lè jẹ́ wòlíì òun bí kò jẹ́ olùbẹ̀rù òun. nǹkan méjì ni gbólóhùn yẹn ti rìnlẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ ó jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tó bá ti jẹ́ ẹlẹ́kọ̀ọ́ olùbá àwa ò bá àtẹ́tẹ́ kò lè jẹ́ wòlíì ọlọ́run láì sì jẹ́ wòlíì ọlọ́run àlejò náà rọrùn. bákan náà ní ágbàrí tó ń jẹ́ kó yí wa pé ọwọ́ àwọn olùbẹ̀rù rẹ̀ nìkan ni wòlíì rẹ̀. Ayáàlú bá bá ti wá lọ síbi ìrújú tí ó lè fẹ́ ṣẹlẹ̀ nípasẹ̀ pé atọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ wípé ọlọ́run ti yanjú ọ̀rọ̀ pé wọn kì í ṣe wòlíì òun àti pé sábàtù nùsùlẹ̀ àgbà yẹn gẹ́gẹ́ nítorí àwọn ọ̀sẹ̀ kọ ìlú mọ́tà ni àbá òfin sọ kalẹ̀. ajá sí pé yálà ọ̀sẹ̀ bọ mẹ́ta ni o ọ̀sẹ̀ bọ ìbàdàn ni o ọ̀sẹ̀ bọ ìlú mìíràn ni o gbogbo wọn ní àpapọ̀ ó yòókù kí wọ́n máa bọ kò lè sí wòlí ọ̀tọ̀ nínú wọn. yálà ìyá pè ní Oòduà ni o ìyá pè ní Ọ̀rúnmìlà ni o ìyá pè ní Ògún ni o ìyá pè ní Ṣàngó ni o ohun tó yóò jẹ́ kò lè jẹ́ wòlí ọ̀gbọ́n. ọwọ́ àpòyìnrà ẹlẹ́sìn mẹ́ta ńlẹ̀ mùsùlùmí kòrìtìẹ́lì ìyàwó yìí níbo ni a lè wá wòlí ọlọ́run sí nínú súrọ́tù Yunus ibẹ̀ ni àtìmúáyàwá tọ́wá yẹjú ta ni agbègbè ní wòlíì nítorí pé nínú súrọ́tù Yunus òun kẹrìnlẹ̀ wípé májàmú méjì ló lè sọ̀rọ̀ di wòlíì májàmú àkọ́kọ́ àti ìmọ̀ májàmú kejì àtẹ́kùà ìgbàgbọ́ òdodo àti ìdẹ̀rù ọlọ́wọ́ tí a bá tiẹ̀ sọ pé a rí nínú àwọn christian tí ń dẹ̀rù ọlọ́wọ́ tí a bá tiẹ̀ sọ pé a rí nínú àwọn yẹ̀wùdí tí ń dẹ̀rù ọlọ́wọ́ ǹjẹ́ àwọn méjèèjì ǹjẹ́ wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo bí rárá kò sí onígbàgbọ́ òdodo kan nínú ìjọ méjèèjì pẹ̀lú yẹn ọlọ́run ti lọ́wọ́ islam kó kìrìtẹ́nì ìbá àpẹẹrẹ ní mùsùlẹ́fẹ́ǹtì ìbá àpẹẹrẹ ní ẹ̀bánjẹ́lẹ́tì gbogbo tó bá yóò fẹ́ra rẹ̀ ọlọ́run ti lọ́wọ́ islam kó wọn kúrò nínú àgbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀wọ́ àwọn tó ṣẹ́kù lẹ̀ ní àwa mùsùlùmí àwa mùsùlùmí ni onígbàgbọ́ òdodo pẹ̀lú ayé àìsí gbogbo ẹnikẹ́ni tọ́lá ti jẹ́ onígbàgbọ́ òdodo àtẹ̀mọ́sẹ̀ tó sì ń bẹ̀rù ọlọ́run tí ìbẹ̀rù ọlọ́run túmọ̀ sí ṣe nǹkan tọ́lá ní kó o máa ṣe máa jìnà sí ń tọ́lá ní kó o máa jìnà sí bí agbára rẹ bá ti kà mọ́ bí agbára rẹ bí ọba ti ká mọ bí agbára rẹ bá ti ká mọ yìí olóma ìtàkì lẹ́kùn ìdẹ̀rù ọlọ́run ti tẹ ní ọ̀dọ̀ ẹ̀dì kọ̀ọ̀kan wa. pẹ̀lú eléyìí ó túmọ̀ sí pé mùsùlùmí kọ̀ọ̀kan ọgbọ́dọ̀ ríra rẹ̀ gẹ́gẹ́ bí olùgbẹ́gẹ́ bí wòlíì ọ̀nà mùsùlùmí kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ ríra rẹ̀ gẹ́gẹ́ bí ìwòlí ọ̀nà. ìfiorílẹ̀ mìíràn ti pé ní àgbo àwa mùsùlùmí àwa náà máa ń pẹ̀ka àpẹ̀ka sí àdùsùn náà àti àdùsùn bíbíà. ìjọ rọrùn láti rí òlé ọ̀tọ̀ nínú àdùsùn bíbíà nítorí wípé irú àwọn sẹ́wù ìyá rí wọ́n ní wòlíì ọlọ́run irú àwọn ìṣòwádìí ìyá sí wọ́n ní wòlíì ọlọ́run irú àwọn akúlára wọ́n ní wòlíì ọlọ́run kódà irú àwọn ṣẹ́ra gbogbo ṣẹ́ra lápapọ̀ àwọn náà wọ́n ń pẹ̀lú àwọn ní wòlíì ọlọ́run ǹjẹ́ a lè rí wòlíì ọlọ́run nínú aráàlú ìdíyà. tí àbá tí dáadáa nínú sórọ́ọ̀tù Yunus pé ọlọ́run lọ ìjẹ́ ọ̀sẹ̀ ọlọ́run ìjẹ́ ọlọ́run ọ̀kan alùpùpù bí àlọ́ ọ̀kan lẹ́sẹ̀. wọn ò lè ta ọlọ́run kí wọ́n á máa ka tí kò bá tí hàn sí mùsùlùmí bẹ́ẹ̀ kedere àbúrò abọ́ sínú àdìsí òṣìṣẹ́ ọlọ́wọ́ àbọ̀ sínú àdìsí òṣìṣẹ́ ọlọ́wọ́ nínú àdìsí òṣìṣẹ́ ọlọ́wọ́ táwọn tó bá ti jẹjọ ata àdìsí ti ń sọ pé ẹrú kan ò ní jẹ́ alásùnmé ní ọlọ́ àyàfi kó ṣe nǹkan méjì alákọ̀ọ́kọ́ yóò ṣe nǹkan tí ọlọ́run ṣe ní ọ̀ràn rẹ̀ lé lórí. àbí ẹlẹ́ẹ̀kejì yóò sì máa ṣe àwọn súnà àwọn nàwáfì àwọn iṣẹ́ àtibọ́rẹ́ eléyìí tí ànábì kò pè ní dandan fún wa àmọ́ tó ń pe wá ló ń pẹ́ wípé ká máa ṣe nǹkan náà. pẹ̀lú àbí ìsìn yẹn ọwọ́ kílà kó àwọn oníbíbíà ó ti kúrò mẹ́. tó o bá ń pẹ tí ó ti dá dé ní wòlíì ọlọ́run ọ̀tara rẹ̀ jẹ́ ni tó nǹkan bá pẹ̀lẹ́ wòlíì ọlọ́run ó bẹ̀ sí ayé ni. gbogbo ẹni tó bá ti jẹ́ oníbíbíà kò ní jẹ́ wòlíì ọlọ́run báwo ni ọ̀rẹ́ ọlọ́run ti jẹ́ ẹni tí ó ti ẹ̀sìn abẹ́ ẹ lórí yàtọ̀ sí ẹ̀sìn tí ọlọ́run fi rán òjíṣẹ́ rẹ̀ kò rọrùn kí ẹni tó ń jọ̀yọ̀ ọlọ́run kó sì jẹ́ kí ìgbìdá abáfẹ́ ẹjọ́ kó ga sí pé òun ní yabátà ni òǹtọ́ bá ń kú nínú ẹ̀sìn láti ṣe. báwo lẹni tí ń ka sọ̀rọ̀ tó lè fàá tó ti jọ̀yọ̀ ọlọ́run sọ̀rọ̀ lè fi díà kò lè sọ̀rọ̀ tó lè fàá sí i báwo lẹ ti ń ṣe wúrìdì tọ̀lí kan ti dá ní oṣù jẹ́ wòlíì ọlọ́kùn ṣe sálẹ̀ ní ìdíkọ́ máa tẹ̀lé ṣáná àwọn àdàwáfì sálẹ̀ ní mo nìyẹn àdẹ́bì ló ní àdàwáfì kì í ti àpá àdẹ́bì ló mú àdàwáfì wà ọ̀dọ̀ àdẹ́bì láti kí ni àwọn àlékún iṣẹ́ ọlọ́rẹ tá a máa ṣe ẹ wo bí a ṣe náwó dáhùn wòlíì ọlọ́run sí muslim tó jẹ́ àbùsùnà ọwọ́ bíta ni wá wòye ọlọ́run sí mi. lẹ́yìn náà àwọn tí wọ́n máa ń kẹra wọn ní wòye ọlọ́run nínú àwùjọ yìí ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ tètè mọ́lẹ̀ tí o lè fi fẹ́ mú olóko. Àwọn tí wọ́n kì í ṣe wòlíì ọlọ́run, àwọn gẹ̀rẹ́ wọn ń gbé táìbọ̀ọ̀lù wòlíì ọlọ́run títí tì tí wọ́n ń pèrè àwọn ní wòlíì ọlọ́run. Owó tó bá wù ni o pèrè ààrẹ. Àmọ́ kílẹ̀ sí pé ọ̀dọ́ kan àwa. Ntí ẹ̀sìn bá pe kó wá làwọn ò fi gbogbo ẹlẹ́bọ fún ìṣe wòlíì ọlọ́run gbogbo kírísítẹ́nì fún ìṣe wòlíì ọlọ́run gbogbo yẹ̀wùdí fún ìṣe wòlíì ọlọ́run gbogbo àtúndínlíà fún ìṣe wòlíì ọlọ́run. ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ wa lóbìnrin lẹ̀ bẹ́ẹ̀. lẹ́yìn eléyìí tí a ti fi ìyẹn rinlẹ̀ a tún mẹ́nu bà iṣu mi níjẹjọ iníṣu ọ̀hún. yanjú ìtàkùn wòlí ọlọ́tọ́ àtúnyẹ̀dù mọ́síálà kan. mọ́síálà gbígbọ́ ohun òkú gbígbọ́ ohun òkú pẹ̀lú àwọn ẹ̀rí tí a wá ó lè ẹ̀rí pé ní òdodo òkú ní àǹfààní láti sọ̀rọ̀ ní àyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ikú rẹ̀. Àkọ́kọ́ nígbà tí a máa ń gbé òkú lọ sí iṣẹ́ ọlọ́run ó fún òkú ní ọ̀rọ̀ sọ ìkejì nígbà tí a máa ń gbé òkú bọlẹ̀ tí wọ́n bá ti bọ́ ní ilẹ̀ ọlọ́run ó fún ní ọ̀rọ̀ sọ ṣùgbọ́n ọmọ nìyẹn kan kò ní àǹfààní láti gbọ́ ohun òkú àjà bí àwọn ànẹ́bí ọ̀dọ́ àjà bí àwọn nítorí pé a rí ẹ̀ pípélé ànẹ́bí gbọ́ ohun òkú tí ọ̀bá gbọ́ ohun òkú àní mọ̀ kó kù sọ̀rọ̀ òun ló jẹ́ ká mọ̀ pé dáná ń ní òkú mùsùlùmí lọ títẹ́ yọ ọmọ sọ pé ẹ tètè máa ń pè mí lọ táwọn ẹbí ọ̀bá gbọ́ kò ní sọ fún sọ bẹ́ẹ̀ bákan náà tẹ́lẹ̀ ń ní òkú ìfèrí lọ sí inú tẹ́ yọ́ máa sọ pé ẹgbẹ́ ìwò ìbọ̀lẹ̀ tó ń gbé òun lọ yí o tí ìbá já kékeré ọkọ̀ ogun àlẹ́ dìgbọ̀ àní láǹfààní àti mọ̀ pé òkú sọ̀rọ̀ ní àyè náà bákan náà tẹ́ bá jẹ́ òkú wọ́n fi di òkú ibi owó tó máa kéré àdébì ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ó sì wà jẹ́ ká pé tá a bá ti lè gbọ́ ní gbogbo wa pátá ẹ̀sán náà láwọ̀ kú dánù. kí ẹ̀kẹ́ ká wá sọ pé òkú bá òkú sọ̀rọ̀ kẹta pé ògbólógbò ògbólógbò òkúrọ̀ ló sọ. òkú kan ò lè bá ọ sọ̀rọ̀. Ohun tí àdéhùn bá sọ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀dà wa lójú ọ̀dà wa lójú àdégbàgbọ́nú rẹ̀ ju ọ̀rọ̀ tí ẹnìkan lásán tọ́lọ́wọ̀ dáàbò ẹ̀fún wa tó bá sọ nípa ìṣẹ̀lẹ̀. àwọn àlàyé wọ̀nyẹn ni a ní àǹfààní láti sọ ní ìjẹjọ. àwọn afẹ́ tẹ̀síwájú ní òní. àwọn afẹ́ tẹ̀síwájú ọ̀rọ̀ àwọn àbá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọn ọmọ ìlú lágbára Nàìjíríà ọ̀rọ̀ wọn ti di ẹgbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ bí a ti ń gbà kan lòmí tó ń wú jáde wò. ní ọjọ́ Friday àkọ́kọ́ náà kí dàsìkò yìí wòlíì dáàbò mo ò tí ì fún mi ní èsì lẹ́tà padà ọmọkùnrin tó wá sí àyíká bí mà nípa wòlíì náà mo wá bá ṣáàtì lórí whatsapp mo ní àbá tí ìgbọ́ pé wọ́n kọ lẹ́tà kí ló tó ń ṣẹlẹ̀ o. gbogbo àwọn tá a wà ní bíbá ìní ọjọ́ tọmọ yẹn wá kì í. mo lérò pé ẹni tọmọ yẹn ṣe tiẹ̀ mọ́. ó ń sọ̀rọ̀ pẹ̀lú confidence. Òní ìdánwò dá lójú lébi pé ó nínú òun dùn fún pé wọ́n tiẹ̀ mú wá bá ẹnìkan tó ṣe sọ kó lè kojú wòlíì náà wò wọ́n níbi tí òun dùn dé tí wọ́n bá fún òun ní àlìjẹ́nà tọ́lá bá fún un lálùjẹ́nà pé àlìjẹ́nà yìí o mo fún ọ fi tọrẹ pẹ́ tó bá ń kú ọ ó lẹ́ni tó mú wá sí nínú wọn. àjọ sọ bẹ́ẹ̀. ẹ bí ó ṣe ń fi àkáwù fura tó lórí ìwòye rẹ̀ wò kí n fi àná òkú rẹ̀ rárá tó bẹ́ẹ̀ jẹ́ tí mo sọ fún pé wánà tó ọmọ ìkọ̀kọ̀ wòlíì rẹ̀ wò ni ó ní sí àwọn akẹ́kọ̀ọ́ mi náà ní sẹ́mọ̀ kọ̀kọ̀ ni ìtọ́lúwánu kẹ́ni mọ bíi tí wòlíì rẹ̀ wò ti kó sí ní agbáríde gbogbo ìyanu gbogbo ìfọ́nù gbogbo ìfúráhùn ó ti wá sinmi ó ti sinmi ó ti rẹ̀ ẹ́ ó ti rẹ̀ báyìí nítorí pé the last message tí mo sẹ́ẹ̀kì sí ni pé èyí ṣe tí a ìdí ìgbọ́ èsì lẹ́tà a ó ní àbú ẹgbẹ́ ọ̀nà balẹ̀ ó ní sẹ́ẹ̀kì tó ṣẹlẹ̀ rí pé àwọn ìgbìmọ̀ tí wọ́n nà lórí ọ̀rọ̀ yín wọ́n wò ṣe sí pé káwọn ké sí gbogbo àwọn àbá àwọn jọ káàkiri ìlú wọ́n sí pé àwọn ni wọ́n kọ́kọ́ wá kojú mi náà ah, wá o wòlíì gan wò ni wọ́n sọ pé kò sẹ́ni tó lè kojú òun èyí táwọn àbá àtẹ̀dá fún. èyí ti ṣe tó fi wá ní pé kò ní ìdáàbò fúnra wa rẹ̀ náà tó náà ti bá mi sọ̀rọ̀ ṣe ń sọ fún ti tó ọgbọ̀n ọdún sẹ́yìn tó ń ti lérí tó ń ti léka pípẹ́ kò sí onítọ̀ tó lè kò lójú èyí ṣe tó wá rẹ tó lè kò lójú ní ìsìn tó tó wá fẹ́ yẹ àwọn ẹlòmíì ẹ má jì orí bá wọn. títí tó fi dàsìkò yìí ọmọkùnrin ò tí sọ̀rọ̀ kankan lé. mo ṣàkíyèsí nǹkan kankan pẹ̀lú àwọn oníbíbí àwọn.